bẹ́ẹ̀ ni ètò lójúmọ́ re ojúmọ́ re lètò ìgbọ́nà tó kẹ́yìn lórí ètò lénìí òun náà la wà ìmọ̀ bẹ́ẹ̀ gbádùn ọmọ yín Ọ̀yáwálé Ọlálékan bó ṣe fún wa ní àwọn ìmọ̀ràn àwọn òfin nípa ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àlejò mi bẹ́ẹ̀ ń lé agodo lọ́jọ́ tèmi ọ̀nàbí Ọlátúnjí Ọlálékan tí wọ́n jẹ́ olórí ọmọlé tó pọ̀ jùlọ ní ilé ìgbìmọ̀ asòfin ní Ọ̀fadà Mọ́kọ́lọ́kì LCDA òkè bàbá wa o ẹ kú òun látàwọn lágbára lọ́hùn àmọ̀ rí yín bá yàtọ̀ sí pé ẹjọ́ lóṣèlú òṣèré orí ìtàgé ni ẹ ti kópa ní ọ̀pọ̀lọpọ̀ sinimá kódà ẹ̀yin kan ti gbé jáde ibo lẹ ti bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ orí ìṣeré ìtàgé àti pé bó lẹ ṣe kó gbogbo méjèèjì pọ̀. ẹ ṣe gan lóòtú ṣe rí orí ìtàgé eré hmm. <laughs> orí ìtàgé hmm. ó jẹ́ nǹkan jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Hmm ìgbà tí mo ṣe tán ní secondary school mm. mo ti wò pé ó yá jẹ́ kí n lọ mm. tó bí mi jẹ́ kó yé mi pé come here kò sí nǹkan tó bá fẹ́ dà nílé ayé yìí mm. wàá sì ní education yẹn náà. kọ́kọ́ kàwé ó. but bọ́lọ́run ṣe jẹ́ ọlọ́run tó ní agbára jùlọ ní ọdún tí mo ṣe tán first day tí mo wá sílé mọ́tò mi bàjẹ́. Mm mo lọ ṣe mọ́tò mi ní ilé mechanic ibẹ̀ ni mo wà mo kọ̀ rí tí wọ́n kó àwọn tripod kámẹ́rà wọ́n kọ̀ kó kọjá ah, ah, ah, àwọn èèyàn ló ń ṣe fíìmù yìí mm. bí mo ṣe lọ báyọ̀ kan ní ẹjọ́ ó wù mí náà kí n máa ṣe fíìmù bọ́dẹ̀ mm. kò sí problem kíní kan kíní kan kíní o bá ti ṣe lé o bá ti ṣe lé o ní fèsì o ní kíní kan ok bọ́dẹ̀ mm. ní gba fọ́ọ̀mù ní mo dẹ̀ ṣe lọ bẹ̀rẹ̀ training nìyẹn láti bẹ̀ lọ nǹkan tí mo ń sọ yìí that was uh, around two thousand and nine mm. àtìgbà yẹn ni mo dẹ̀ ti join ní uh, àwọn olóṣèré ló di pé èmi náà bẹ̀rẹ̀ sí ní àpẹ́ ẹnu náà sinimá. ó dà ṣé ó ti wá tọdún mélòó báyìí ẹ ti ń ṣe eré orí ah, a ti máa wọ mm, nine years. nine years ó dà ẹ jẹ́ ká kó òróró ṣé ẹ ti gbé sinimá kankan jáde ara mi ò tí gbé jáde hmm. but mo ti kópa nu sinimá sinimá ọdún náà àmọye tí mo ti ṣe tí mi nìkan forúkọ mi sí hmm. Hmm. ẹ má forúkọ mi sí but mo kópa nu ẹ dáadáa. dáadáa ṣé ẹ lè fún wa lẹ́yìn àwọn kan sí méjì. Ah, sinimá tí mo kọ́kọ́ kópa nu ẹ̀ wọ́n ló ń pè ní àánú òbí. Ah, ọba onímájẹ̀mú. Mm. Uh, recently ah tí mo ti kópa nù ẹ̀ ni ilé epo. ilé epo. Hmm. ó sì pọ̀ ó sì pọ̀ àwọn tó máa jáde. ẹ ṣe ohun bàbá wa ṣe ẹ sì wá ń lérò láti tún tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ti sinimá àti ìṣeré orí ah mi lè fi sílẹ̀ o. ẹ lè fi sílẹ̀. mi lè fi sílẹ̀. Hmm. ó dà ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú àwọn kan ní òṣèlú wọn ní iṣẹ́ ni. Eh, ọgbọ́n eh, yẹ kéèyàn mú iṣẹ́ àwọn kan ní kí n ṣe iṣẹ́ ẹni tó bá ń ṣòṣèlú ó yẹ kó níṣẹ́ mi tó ń ṣe ìkílẹ̀ èrò tìyín nípa méjèèjì. ah òṣèlú iṣẹ́ ńlá ni o hmm. iṣẹ́ tó le jù ni hmm. olóyìnbó á pè ní is a game of death hmm. because if you are not strong and bold enough o ò lè ṣòṣèlú ṣèlú dẹ̀ jẹ́ ẹni tí ò bá ní ọpọlọ kò lè ṣe. Ah, àtẹ́bá wà pé ní game of death ẹ mọ̀ dẹ́ rúbẹ̀ lómi tó fẹ́ ṣe òṣèlú o. kì í ṣe bẹ́ẹ̀ wọ́n tó bá ti mọ ibi tọ́wọ́ tó ń fọwọ́ sí hmm. o kò lè dẹ́kun fún ẹ hmm. kò lè dẹ́kun fún ẹ because àwọn èèyàn tó ń ṣe òṣèlú wọ́n ti máa ń dára wọn jù. ẹ ṣé yóò tọ́ ni pẹ́yìn olóṣèlú máa ń wà nù ẹgbẹ́ òkùnkùn. ah no no no ẹni tó bá fẹ́ ni. pé ẹni tí yóò ṣòṣèlú gángun owó náà ṣe. no no no no ẹni tó bá fẹ́ ni. Hmm. Mm. tó bá wù ẹ ó rí pé ó pé ẹ mm. kò lè lọ́jọ́ ìní. àwọn kákọ́ọ̀sì kákọ́ọ̀sì tẹ mọ́ ń ṣeun náà ń kọ́ iná kákọ́ọ̀sì alpha kákọ́ọ̀sì middle kákọ́ọ̀sì eh, upper kákọ́ọ̀sì lower kákọ́ọ̀sì. kò ń ṣẹgbẹ́ òkùnkùn mm. ní ìsinyìí ẹ̀yin lè jẹ́ group mi ẹni activities tá a bá ń ṣe fún ìtẹ̀síwájú honourable yín òun làwọn máa ṣe òun là ń pè kákọ́ọ̀sì kákọ́ọ̀sì tèmi lélẹ́yìn. ẹ eh, ṣùgbọ́n máa ń ṣe ìmùlẹ̀ ńgbà míì pé ìwọ la fẹ́ lọ fi ṣe nǹkan báyìí o tó bá dà wá báyìí ní orí o báyìí kọ́ ní orí o. gbogbo ẹ̀kọ́ hmm. gbogbo ẹ̀kọ́ ó dàbí ìgbà tí mi fẹ́ ṣe kánsẹ́lọ̀ ni hmm. àwọn gúrùpù kan kóra wọn jọ wọn ní kí n wá lọ búra fáwọn hmm. nígbà tí mo débẹ̀ kí n wá búra fún yín fún kí ni fine ó bá ti yẹ pé ẹ̀yin lẹ kówó lẹ̀ fún mi màá sọ pé òkè bóyá kí n lè dọ́wọ́ yín padà ẹ̀yin kọ́ lẹ kówó fún mi gúrùpù yìí èmi mò ń finance gbogbo yín mm. èmi mò ń náwó mi fún yín mm. kí ni ìbúra tí mo fẹ́ bú fún yín mm. wípé kí n má dà yín ẹ̀yin gan-an lẹ fẹ́ dà mí bí ìgbà yìí pé mo dẹ̀ mọ̀ yìí pé mo mọ nǹkan tí mò ń sọ ni wípé máa wọlé báyìí àwọn tó kọ́kọ́ dà mí nìyẹn àwọn tí mi ò ti expect pé irú àwọn èèyàn tó jọ ta mi nígbà yẹn àwọn ló wá jẹ́ best friend so ipe bóyá eh, ìmùlẹ̀ ọ̀nà ìmùlẹ̀ kò sí nǹkan tó jọ just group ìfẹ́ ni hmm. ìfẹ́ lọ́dẹ̀ fi ń ṣòṣèlú. Hmm. ó dà eh, kí ni ó jẹ́ ìwòye sí àti ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ àti àwọn ẹlòmíín tó jẹ́ pé àwọn náà wù wọ́n kan ṣòṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà kí ni ó kílẹ̀ máa fún wọn nímọ̀ràn eh, ẹ tó bá fẹ́ ṣòṣèlú. ṣe rí ìmọ̀ràn mi sí àwọn tí ó ń wò mí nílé tó dẹ̀ wù wọ́n wípé wọ́n fẹ́ ṣe òṣèlú ṣẹ́rí òṣèlú kò sí bá a ṣe ní kó godfatherism sẹ́yìn ìwọ tó bá fẹ́ succeed nínú òṣèlú o gbọ́dọ̀ ní godfather because tó o bá ní o ò lè débẹ̀ yẹn àfi tọ́lọ́ bá kọ́ mọ́ ẹ kò dẹ̀ sí bóyá fẹ́ bọ́lá yẹn fẹ́ kọ́ ọmọ ẹ tó ní débẹ̀. ibi tẹ́ ẹ tún mú mi lọ lágbára o ṣé dandan ni kéèyàn ní godfather bàbá ń gbẹ̀jọ́ nínú òṣèlú ni. wọ́n ń pè wọ́n ní leader hmm àwọn kan ń pọ̀ ní pex leader hmm. àwọn yẹn kí gọ́vnà kí president fẹ́ múyàn hmm. ní state kan àwọn yẹn ló máa pè kò lè pe gọ́vnà ọbẹ̀ hmm. àwọn yẹn ló máa pè ó kè o state o ta ló rò pé a lè mú fún ẹni báyìí o minister báyìí o àwọn leaders yẹn ló máa pè. ẹ eh, so ìdí yìí tẹ̀yàn fún gbọ́dọ̀ tó sẹ́yìn àwọn. tó gbọ́dọ̀ tó kò ní sùúrù ẹ ṣé ìwáṣà àwọn lídà iná kòkòrò ajẹnirun tí wọn ó tún máa béèrè gbá àwo ìkòkò bàbá sásùn sẹ́yìn ẹgbẹ́ òní rántí páwọn kan wà nǹkan sí. Hmm. Ọlọ́run ló fi wọn síbẹ̀ Ọlọ́run ló fi wọn síbẹ̀ ní táìmù yẹn dẹkẹrẹ àwọn ló sì wà ń ìwọ tó bá dẹ̀ mọ̀ kó fẹ́ jẹ ìwọn kan bẹ̀ hmm. o gbọ́dọ̀ kó tu wọn kó o come down to their level kó o ní sùúrù kó humble lára ẹ ó tán. Mm kódà bí lídà òun gan ò bá dá èèyàn sáà gbọ́dọ̀ máa tẹ̀lé náà ni. wà á tẹ̀lé ni ó dàbí ìgbà tí mo wọlé fún ṣèlú tí mo bàbá mi gbogbo iṣẹ́ tí mo ti ń ṣe láyé mi inú bàbá mi ò dùn rárá rárá hmm. ọjọ́ tí mo tọ́ congratulate mi pé mo wọlé mo ṣòṣèlú mo contest mo wọlé ni dájú sórí òṣèṣẹ́ dùn mí nú ni. Hmm. ó dẹ̀ wá sọ̀rọ̀ kan fún mi ó ní sórí ní òṣèlú o ẹni tó bá ti mọ̀ yìí pé aṣíwájú ẹ má dà rárá hmm. ó dá o kò da o ṣáà make sure yìí pé o tender loyalty ẹ fún títí dé end tẹ bá dé hmm. end díẹ̀ ẹ ti mọ̀ wára yín hmm, hmm. and kò sí ọjọ́ kan tí mi ò rántí ọ̀rọ̀ yẹn òun dẹ̀ mo sì dúró lédè mi. ó dáa kí ni àfojúsùn yín nínú òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà bóyá àwọn kò wulẹ̀ wò pé à ah, ọlọ́run bá ràn yín lọ́wọ́ o ẹ fẹ́ di ààrẹ o ah. ẹ fẹ́ di gómìnà o. kò sípò tí ò dùn bẹ́ẹ̀ kọ́lọ́n ṣàánú. tẹ́rí councillorship ó jẹ́ ipò tó yẹ pé òun ló òun ló le jù òun dẹ̀ mo dẹ̀ rò pé ó yẹ kó máa gbowó jù because àwọn ló súnmọ́ aráàlú jù àwọn ló súnmọ́ aráalé àwọn ló súnmọ́ gbogbo ẹ̀ but ipò yẹn ni wọ́n fìyà jẹ jù ìwọ tó bá dẹ̀ wà ń pò yẹn o máa máa aim high ṣe rí ọlọ́run ló ní dédé rírò ti ènìyàn ṣiṣẹ́ ìtọ́lọ́run ọlọ́run rí mi ó dẹ̀ rí inú mi. Mm. Mm. ibi tó bá mọ̀ kó ó ó ó ó ó fìtì mi kó mm. ṣe fún mi. ó dà ọlọ́run ó ṣe fún yín ẹ sì gbìyànjú ẹ̀yin náà ṣe dáadáa fún àwọn aráàlú gẹ́gẹ́ bí olóṣèlú kí ló máa wù yín kí àwọn èèyàn fi rántí yín. Ah. bóyá tẹ bá kò lórí ipò yín ni o. iṣẹ́ ọwọ́ mi iṣẹ́ ọwọ́ mi ni o. iṣẹ́ ọwọ́ yín. àti dáadáa mi. Hmm, àti dáadáa yín hmm, ó dà ẹ ṣeun àlejò alágbára ọlọ́run bá ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ọ̀fadà mọ́kànlọ́kì ò ní dàrú o orí bẹ́ẹ̀ rún mú pákó rọ́pù kò ní í bàjẹ́ àlejò wa lórí ètò lẹ́ni àwọn náà rèé tẹ̀rí lójú móhùnmáwòrán yìí ọ̀nàrẹ́bù ọ̀làtúnjì ọ̀làlẹ́kan àbí ṣé mo gbà ọ̀nàrẹ́bù ọ̀làtúnjì ọ̀làlẹ́kan bọ́lá tìfẹ́ àwọn ni wọ́n ń ṣojú pákòrọ́ orí mẹ́rùnmú ní mbọ̀fadà mákọ́lọ́kì LCDA lọ́hùn-ún lájọ́ ń fọ̀rọ̀ ìjọba ìtọ̀rọ̀ nípa ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìyàtọ̀ tó wà láàárín àwọn ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè àti ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bọ̀bẹ̀ ẹ gbádùn wa bá a ṣe mú wa fún yín lọ́jọ́ tòní ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba ọba tó jẹ́ kó ṣe é ṣe fún wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ farabalẹ̀ tẹ́ ẹ wò wá lọ́jọ́ tòní àjọṣepọ̀ ò ní bàjẹ́ o gbogbo aláṣẹ àtolùdarí iléeṣẹ́ móhùnmáwòrán Orísun àdúpẹ́ lọ́wọ́ yín orúkọ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ nílé agodo yìí lọ́jọ́ tòní mo fi ń kí ọ̀nàrẹ́bù ó pé tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa lágbára ọlọ́run bá àmọ̀rin ìbá ọ̀sẹ̀ tó ń bọ̀ á pàdé lórí ètò yìí ètò wa Ojúmọ́ Ire ẹ má ìpolówó ọjà làágùn mọ̀ ẹgbẹ́ ìpolówó ọjà yín wá lọ́lọ́kùn òjọ̀kẹ́ ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one four eight one four two nine two nine zero eight one four eight one four two nine two nine mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi nàìjíríà láti jẹ́ olótìtọ́ ẹni tí ó ṣe é fọkàn tán kí ọlọ́run elédùmarè kó ràn mí lọ́wọ́ ó dìgbà kan